ohun tí bíbélì sọ ni wípé fi ìbùkún fún olúwa ìwọ ọkàn mi má ṣe gbàgbé orí rẹ ẹni tó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ẹni tó wo gbogbo àrò rẹ sàn a kú oṣù tuntun oṣù kẹjọ yìí a kú jọ fún alágbára ọlọ́run orúkọ tèmi ni ògúnlẹ́yẹ Ibrahim a kú ojúmọ́ bẹ̀yẹn